الله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته من يبتع فون سورة السلام فواتان تانت موادي فلك كانوا فاتان ومادي فلك سوا èyí tí wọ́n ṣe àkọlé rẹ̀ ní بفضل الرجل والعكس وعن رجل صحب النبي صلى الله عليه وسلم قال نهى رسول الله صلى الله عليه وسلم أن تغتسل المرأة بفضل الرجل أو الرجل بفضل المرأة وليغترفا جميعا رواه أبو داود والنسائي وإسناده صحيح أقول حديثي قلنا بي kí ọkùnrin ọwẹ̀ pẹ̀lú omi tí ọkùnrin ẹgbẹ́ rẹ̀ lòkù tàbí kí ọkùnrin ọwẹ̀ pẹ̀lú omi tí obìnrin lòkù eléyìí ni àkọlé hadithi wọ́n ní hadithi wa ànúrọ́jùlẹ̀ láti ọ̀dọ̀ arákùnrin kan sọ́hìbà nàbíyà sallallahu alayhi wa sallam lọ́jọ́ kan nínú àwọn sàábì ànábì wa muhammad sallallahu alayhi wa sallam qaal ó ní naha rasulillahi sallallahu alayhi wa sallam. fanabi wa òjíṣẹ́ ọlọ́run ìkẹ́sọ̀ ọlọ́run kó máa bá ọkọ̀ àǹtàkọ̀tẹ́sílẹ̀ lọ́rọ̀ọ́tò bífọ́bìlì rọ́jò ọkọ̀ fún obìnrin láti fomi tọkùnrin bá lókùwẹ̀. àwọn rọ́jòló bífọ́bìlì mọ́rọ̀ tàbí kí ọkùnrin ó fi omi tóbìnrin bá lókùwẹ̀ wàlìyàwọ̀tẹ́rìfà jẹ̀míà ṣùgbọ́n ń ṣe ni kí wọ́n dìjọ máa kọ́wọ́ bọnú omi lẹ́ẹ̀kan náà papọ̀. alimami abu dawud àti alimami nasa'i àwọn ni wọ́n gbé ẹgbàá ọ̀rọ̀ yìí nínú àwọn tírà wọn. alimami ibn hajar rahimahullah. tí wọ́n kọ tírà bulugul maram fún wa àwọn ní isnaduhu sahih ọ̀nà tí a ti sì gbà wá ogunrege. àdìsí yìí ó dá lórí omi gẹ́gẹ́ bí àwọn àdìsí ṣáájú ó sì dá lórí. ntí máa mú kí omi ọ jẹ́ ntí ò ní í ṣe é lò gẹ́gẹ́ bí apá kan nínú àwọn àdéhìí ìṣáájú náà ti ṣe tọ́ka sí bí àdéhìí tí ó ṣàlàyé pé a máa tọ̀ sínú omi adágún ká